alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi anzala al-Qur'ana al-Karima li sa'adati ad-dunya wal-akhirah ọba tí yọ sọ al-Qur'ani kalẹ̀ látòkè sama kò lè bá máa jẹ́ oríire fáwọn ẹ̀dá nílé ayé ń bí àtijọ́ al-qiyama wasalaatu wasalaamu ala nabiyina Muhammad àánú Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run kọ́bọ̀ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátápátá èyàn máa yá mi nínú ẹ̀sìn wa al-imanu bil-Qur'an èyí ta fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni ìgbàgbọ́ sí al-Qur'an ẹ̀rí al-Qur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ni kìí sọ̀rọ̀ ànábì ọlọ́run ló sọ ọ wá sọ kalẹ̀ fànábì ni kalamullah aláàtàrí ni tá a padà rí tọ́wọ́dọ́jọ́ al-kiyama òun gangan gangan sọ al-Qur'ani al-Qur'ani ọlọ́run bá wá sọ kalẹ̀ fọ́nàbí wa muhammad takallama bihi haqiqatan minhu lafzuhu wa ma'ana ọlọ́run fún rẹ̀ lọ́sọ́ bá a ṣe ń káwọn bọ́lọ́run ṣe sọ kalẹ̀ fún jìbìrì bí jìbìrì ló ṣe sọ fọ́nàbí wa muhammad nánu àti bá a ṣe pè jáde lẹ́nu àti túmọ̀ rẹ̀ ọlọ́run lọ́sọ méjèèjì kalẹ̀ fọ́nàbí muhammad al-iman bil-qur'an min al-iman billah ìní ìgbàgbọ́sí al-qur'an ó wà nínú ìní ìgbàgbọ́sí ọlọ́run ẹni tí ó bá nígbàgbọ́sí kò lè nígbàgbọ́ sí Qur'an ẹni tí ó bá nígbàgbọ́ sí Qur'an kò nígbàgbọ́ sọlọ́n bada a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu tí wọ́n bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam àwẹ̀ di dandan lérí yìí ẹ̀yin tí wọ́n ní kẹgbàwẹ̀ òun náà lẹ́yìn tẹ́ nígbàgbọ́ pẹ̀lú Qur'an nítorí pé ìnígbàgbọ́ pẹ̀lú Qur'an ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ojú oyé wa anábì sàlàyé bẹ́ẹ̀ Jibril lọ́wọ́ wá bá anábì ó ní akhbirni anil iman ó ní ìwọ anábì mọ́sàyẹ̀ fún mi ní ìró nípa ìgbàgbọ́ kí lèyàn máa ń gbàgbọ́ táàfin máa pè ní olùgbàgbọ́ alákọ̀ọ́kọ́ anábì ní anto mina ọgbọ́ lọ́wọ́ aláàgbọ́ nínú tíra tí a gbàgbọ́ oná lálẹ́ Qur'an ibẹ̀ gan la ń lọ lẹ́ni àlèyímánu bílíkìtàbí ìgbàgbọ́ nínú Qur'an ṣe rí ìgbàgbọ́ nínú Qur'an yìí ó jẹ́ ìgbàgbọ́ nínú ọlọ́run náà ni ọlọ́run bá ní alif lam mim aráàfin mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ni ọmọ tó máa rẹ̀ lẹ́yìn ọlọ́run zalikal kitab ọlọ́run bá ní ṣe rí tíra yìí la rayba kò sí iyèméjì ń bẹ̀ ẹ má dáwọ́tò ẹ̀ o hudan lil muttaqin gbogbo ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run tó fẹ́ gbádùn ayé tó fẹ́ gbádùn ọ̀run tó fẹ́ wà nínú àwọn ẹni rere àwọn ẹni ọlọ́run kùránì yìí ní òfìsì atọ́nà tí ó mọ̀ tọ̀sọ́nà òun náà ni ìmọ́lẹ̀ tí ó mọ̀ jẹ́ ọmọ rí náà nílé ayé nítorí kùránì bá ti pè lọ́nà òun lọ́nà nítorí bá pè nígbó òun nígbó nítorí bá pè lóríire òun náà lóríire nítorí bá pè lórí burúkú orí burúkú náà ni kọ́dà báwọn yẹn láwọn soríire ń bẹ̀ wọ́n padà sórí burúkú náà ni kọ́lọ́mọjà bá ṣe ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa alukur'an alukur'an yìí aadọ́mù kótó alimọ̀dásálà òun ló tóbi jù nínú gbogbo tíra tọ́lọ́run ti sọ̀kalẹ̀ gbogbo tọ́lọ́run sọ fún wa nínú tíra tọ́lọ́run ti sọ̀kalẹ̀ àtàwọn àmì tọ́lọ́run ọba ọ̀sọ́ sínú àwọn tíra tó sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ ó wà ní kur'an alukur'an kìtàbùn jami ọlọ́run ọ̀sọ́ kur'an kalẹ̀ bí ìbá jẹ pé nítorí nǹkan kan tó pàtàkì nǹkan ẹyọ kan náà ni ó náà ni asaada oríire ìdùnnú oríire ayé àti oríire ọ̀run ọlọ́run bá ní tọ́ ha ọlọ́wọ́n bá ní aráàfin méjèèjì ní ẹnìkan mọ̀túnmẹ́ ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́wọ́n bá ní àṣọ Qur'an yìí kalẹ̀ fún ọ kó lè bá dolórí burúkú ìwọ àtàwọn àjọ rẹ̀ ọlọ́wọ́n bá ní Qur'an ta sọ kalẹ̀ yìí àṣọ kalẹ̀ nítorí kalẹ̀ sórí rẹ̀ ni tán bá ní olórí rẹ̀ ẹni tá a lè máa pè lólórí rẹ̀ òun náà lẹni tí ó fi Qur'an ṣe ìtọ́sọ́nà ìtú Qur'an bá ní ó ṣe ní ṣe ìtọ́ bá ní ọmọ ṣe kò ní ṣe wọ́n ló ń tọ̀hún gbogbo wa náà ọlọ́mọsà sí wa lórí rẹ̀ anzala al-Qur'an al-azima fi shahrin azim ọlọ́run sọ tíra yìí kalẹ̀ nínú oṣù tó ní agbára oṣù tó tóbi jù ó dà ló sọ Ramadan wa fi laylatin azima ọlọ́run sọ kalẹ̀ ní òru tó tóbi jù ó dà ní òru Laylatul Qadr ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbà tó ní kí wọ́n sọ Qur'an kalẹ̀ sí sánmà ayé láti bẹ̀ ni ọlọ́run ti máa wá ní kí Jibril kó máa mú àwọn ayé àkọ́ọ̀kan tọ́lọ́run bá Allah tó fẹ́ fi pè wá sákèsí lédè àwọn àṣẹlẹ̀ kọ̀ọ̀kan àmọ́ bí ọkọ̀ sọ̀kalẹ̀ gbàrà gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni sísánmà ayé ọlọ́wọ́n bá ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́wọ́n bá ní òru laylatil qadr òun náà la sọ alukur'an kalẹ̀ wa ma huwa al-imanu bil-Qur'an kí náà wọ́n ń pè ní imanu pẹ̀lú Qur'an òun náà ni at-tasdiqu bil ọgbà nínú ẹ̀mí rẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run òun náà ló sì gbọ́dọ̀ máa tẹ̀lé al wọ́n máa sọ jáde lẹ́nu pé koran nìkan náà lọ́rọ̀ ọlọ́run ó náà lọ́rọ̀ tó tóbi jù lérí ilẹ̀ kò sọ̀rọ̀ mi tó tó mọ́ wal amalu bil jawarih ó tún wá gbàgbọ́ wípé gbogbo ta bá fẹ́ máa fi eríkèríkè ara wa ṣe koran la máa wò ká tó máa ṣe lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ wa aláǹgbàwẹ̀ ẹlòmíì ti ń gbàwẹ̀ bó ti pẹ́ ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àmọ́ kí ló dé nítorí pé kò gba koran gbọ́ ẹni tí ò bá gba koran gbọ́ a lè pè ní mùsùlùmí alukur'ani ọlọ́wọ́n bá aláwọ̀ wá sọ fún wa yí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ ẹ tún lè sàlékún gbàgbọ́ yín lérí kùrán o ọlọ́wọ́n bá ní yá ayọ̀ lẹ́dínà àmànù ọlọ́run ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo àmìnú ẹ̀rìn ọlọ́run ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo wa rasulihi ẹ sì lè gba nábì gbọ́ o ẹ lè tẹ̀lé hadisi ànábì ẹ lè tẹ̀lé súnà ànábì ẹ máa ṣe súnà o ẹ̀yin náà di àlù súnà o kẹ́ máa ṣe súnà o torí àlù súnà yìí ṣẹgbẹ́ kan tá a dálẹ̀ téèyàn máa pe ṣé mìíràn lè wá jọyìn jọyìn àlù súnà náà ni gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ànábì ọlọ́wọ́n bá ní lẹ́yìn náà ẹ lọ lè gba tíra ta sọ kalẹ̀ fún nàbì gbọ́ òun náà lálẹ́ Qur'an wa rasulihi ẹgbà súnà gbọ́ wal kitabi allazi nuzila ala rasulihi ẹ tún wá gbà lè Qur'an ta sọ kalẹ̀ fún nàbì gbọ́ ìtumọ̀ ẹni pé o ò lè gbà nàbì gbọ́ kọ́ ọmọ gbọ́ lọ́n gbọ́ o ò lè gbọ́ lọ́n gbọ́ kọ́ ọmọ gbà nàbì gbọ́ o ò lè gbà Qur'an gbọ́ kọ́ ló ṣe súnà o ò lè máa ṣe súnà kọ́ ló ní tẹ̀lé Qur'an méjèèjì jẹun lọ papọ̀ ọjọ́ lọ́ mọ́ra wọn lọ́rùn ni bọ́kà bá ti bọ́ ìkejì náà ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láǹtò mìíràn ó lè gbàgbọ́ tí tó fi gbàgbé alukoran òun ló yẹ ká máa fi dájọ́ ayé alukoran yìí òun náà lọ́lọ́run sọ kalẹ̀ tá a máa fi wo ìṣesí wa ọlọ́run ti máa ti ọ̀sẹ̀lẹ̀ láti bẹ̀rẹ̀ ayé dópin rẹ̀ ọlọ́run ti máa ọlọ́run wa sọ koran kalẹ̀ koran yẹn ọlọ́run fi to ètò láti bẹ̀rẹ̀ ayé dópin ayé ni kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ nínú ayé tá a ní rí ìtọ́ka sínú koran pé kíní yìí dáa àbí kíní yóò dáa alukoran alukurani tá ń sọ yìí kìtàbù ìbáàdà òun náà ní ìwé ìjọsìn sórí ìwọ̀ta wá fẹ́ sin lọ́wọ́ bá ọ wà lọ lè kéwú ó lè kàlù kurani ọ kàdíyèsí sórí hadithi òun máa túmọ̀ àwọn tó díjú nínú kurani ẹni bá lè mú ìbáàdà rẹ̀ táàrà kọ́ lè nínú kurani táàrí inú hadithi tó jẹ́ ìtumọ̀ àbí tó jẹ́ àlàyé fún kurani ọlọ́run ní ọlọ́run wà kí mùsọ̀láta wà á tún zaka àyà tá a gbọ́ yẹn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ yẹn òun náà lọ́jọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká máa yọwó lápò fún ẹni tí ó bá wa ṣiṣẹ́ òun mọ̀ wá náwó nítorí pé a gba ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ láti ń fi zaka jọ́sìn fọlọ́run gbogbo tí wọn náà bá fi sìn ọlọ́run ọba wa ọ̀rọ̀ àyà fún nínú Qur'an anabi ni man ahdatha fi amurina hadha ma laysa minhu fa waradun gbogbo ẹni wá dá mi ilẹ̀ tí ò sí nínú Qur'an kò sínú hadithi ni wọ́n ń pè lẹ́sìn anabi lọ́lọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ló sì jẹ́ pé nígbà wọn bí bàbá wa Sheikh Ibn Baz rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní ma huwa kitabu tawhid wọ́n ní kí ni tíra ìgbàgbọ́ bàbá ní alukur'anul karim alukur'anul karim bàbá ní alukur'an ní kẹma lọ léka gbogbo tíra míì tí ọba máa sọ pé ẹgbàgbọ́ tí ó máa ṣàlàyé ìgbàgbọ́ fún yín yóò máa ẹni bá gbàgbọ́ nínú ọlọ́run tó lọ́wọ́ gbàgbọ́ nínú Kùránì àwọn àfáà ní kọ̀láwẹ̀ tó bá gbàwẹ̀ láǹtó òmìnà ó lè jólúgbàgbọ́ àti àtàtàyà kan nàbí annal Kùránì kìtàbù halal wal haram títí tó fi gbà pé ìtàlù Kùránì bá pè ní haram haram ni ó yàn jẹ́ lọ́dọ̀ títẹ̀ náà gbogbo ìtàlù Kùránì bá pè ní haram haram ni ó mọ̀ jẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá yanu tó ní a ọtí dáa wọ́n ti gbókọ̀ ẹnu Islam bọ́bá yanu pàgàlà tó ní owó èlé dá kéèyàn má gbà wọ́n sì pò ókò ẹ̀rẹ́nu islam ọ̀yanu pàgàlà ọkàn sọ pé tẹ́tẹ́ dá wọ́n sì pò ókò ẹ̀rẹ́nu islam ọ̀ngbàwẹ̀ ọwá ní sinna dá wọ́n sì pò ókò ẹ̀rẹ́nu islam nítorí wọn ní haram ìwọ́ wá ní halal ò lè jẹ́rú fọlọ́wọn bá mọ́ bó ṣe ẹ̀jẹ̀ pé ní ti ta tẹ́tẹ́ tí ń gbowó èlé tí ń ṣe sinna tí ń mutí kèése kèfèrí mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni títẹ̀ fúyẹ́ díẹ̀ bó ṣe jẹ́ pé ó burú jáì náà àmọ́ ó fúyẹ́ sí tẹni tí ó ní haramu yẹ halali ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní gbàwẹ̀ táàsì máa sọ fún àwọn èèyàn pé à ṣé ibi ayé wa dé kẹ́nìkan máa sọ fún wa pé owó ilé ọ̀dà owó ilé ọ̀dà báwo kò sí wá dáa ọgbọ́n ọ̀la wa fẹ́ dá táàsì wá rówó tàbá yá owó ilé ń dá ọ̀rọ̀ ọlọ́run padà sí lẹ́nu èmi lọ ti da oògùn ìbànújẹ́ ni mẹ́rin bá ti mú ìbànújẹ́ máa kú òfun yàn èmi à ní à tẹ́tẹ́ da à nàìjà bẹ́ẹ̀ bí wọ́n bá ta tẹ́tẹ́ bí wọ́n ti wá sórí rẹ̀ alìkọ́ránì ní orí ibú lọ́wọ́ ń bẹ́ ìwọ̀sọ́pọ̀ rere ni ẹ̀yọ́ màá yá mi ká lè sọ ẹnu wa ìtọ́lọ́run ṣe ní haram ò gbọ́dọ̀ ní halal ìtọ́lọ́run bá ní ṣe ní halal ò gbọ́dọ̀ ṣe ní haram kọ̀ọ̀kan sọ pé káfẹ́yàwó à èwọ̀ ni haram ni èwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fẹ́ ọlọ́run bá láàrin oníkàmọ́ kírun oní ìrun ìrun kẹ̀ẹ́ ìrún ọ̀lẹ́tọ̀ ọlọ́run ní agbáwẹ̀ oní àwẹ̀ báwo mọ̀nà àǹkàrà ojú bá sọ́wùn ẹni tó bá ní ah, àwẹ̀ ṣe dandan kọ́dà ìrún gan dandan mọ́ àwọn afáà ni wọ́n ti pókọ̀ ẹ̀rẹ́ ní Islam ọlọ́run bá ní dandan ni ìwọ́n ní kìí ṣe dandan o lè jẹ́rú fọlọ́run mọ́ nígbà jẹ́ pé òun takọ̀ lọ́hùn o lè jẹ́ olùgbàgbọ́ òdodo o sì lè láwẹ̀ tó bá yẹ̀yẹ̀ Kùránì ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ́ni yóò ní mùsùlùmí lòun yóò ní bóun ṣe wà yìí ẹni rẹ̀ lòun yóò mọ̀ wá yẹ̀yẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọmọ pé bọ́ọ̀ bá ti ń yẹ̀yẹ́ ọ̀rọ̀ ọlọ́run òun yẹ̀yẹ́ ọlọ́run ẹni bá sì ń yẹ̀yẹ́ ọlọ́run gbọ́dọ̀ jẹ́ muslim gbogbo àwẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ara àwọn èèyàn lẹ́yìn tó jẹ́ pé wọ́n gbé alukurani báyìí wọ́n sì gbé agbada kaná wọ́n lè ju alukurani sínú agbada gbóná wọ́n sì wá jó tútú yóò wá dúdú wọ́n wá lọ wọ́n mọ̀ fi sóògùn kan náà àwọn oògùn tí wọ́n ń ṣe ó sì mú lẹ́tà ọlọ́run ó sì ń súnná ó sì ń gbàwẹ̀ Ah, wọ́n náà mọ̀ pọ̀ láwẹ̀ ẹ̀rọ àwọn míì ní ẹlẹ́ mú wàláwà tí wọ́n fi hàn tú àyà ni wọ́n máa hàn ṣe rí tàdáwà tí wọ́n fi hàn yóò máa jẹ́ ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ obìnrin ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin tí ń ọ̀pọ̀ lárúbáwá àwọn náà ti ọ̀wálọ̀ ọ̀láwẹ̀ ọ̀láwẹ̀ lẹ́yìn náà kéèyàn máa bínú lérí òfin ọlọ́run tó wà ní kọ́ra ìpè ọlọ́run ọba àlá ọ sọ̀rọ̀ tọ́pọ̀ àmì léyìí kò yẹ kọ́lọ́run sọ inú máa ń bí òun tóun bá ti ń kà àbí tóun bá ti ń gbọ́ ni ọlọ́run bá ní zalika bi annahum karihu ma anzalallah àwọn àwọn ni wọ́n ń kórìíra tí mo sọ̀kalẹ̀ fa ahbata a'malahum ìkórìíra àwọn tí wọ́n kórìíra tí mo sọ̀kalẹ̀ yìí wọ́n kórìíra rẹ̀ kórìíra dìníyàn wọ́n kórìíra rẹ̀ látẹ̀mí wá pé ọlọ́run kò mọ tí ń sọ tó fi sọ ilé yìí àbí ọlọ́run bá ti ń sọ ilé yìí sínú koran àbí pé ah gbogbo tó wà ní koran da àmì eléyìí tọ́lọ̀ ń sọ yìí ah eléyìí ọ̀dà eléyìí ọba yíyẹ bẹ́ẹ̀ bá ń ṣe eléyìí ọ̀rọ̀ yóò dàrú lápèjúwe kéèyàn máa sọ pé kéèyàn fẹ́ yàwó méjì mẹ́ta aburú ni nínú koran aburú ni nínú ẹ̀sìn ọlọ́run ọba aláàtọ́jẹ́ pé ọmọ wa ó sì mọ tó dá ó sì mọ tó fi tiwa ọmọ bí oríire mẹ́mẹ́ fún wa wọ́n wá gbé kalẹ̀ sínú koran wípé ẹlẹ́fẹ́ yàwó méjì ẹlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin ọlọ́run ọba tó sọ ilé yìí kí wọ́n máa wá kórìíra rẹ̀ pé kílé tọ́lọ́run ọba sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni pé wọ́n fẹ́ yàwó léyìn ń dùn ó pé yóò dùn yàn béèyàn fẹ́ kírun lóru náà èèyàn rọ́jú ni béèyàn fẹ́ gbàwẹ̀ yóò rọ́jú ni ẹni wọ́n fẹ́ yàwó lé òun náà ni ọ̀tọ̀ nìyẹn eléyìí kórìíra rẹ̀ yìí pé bó ṣe wà ní koran gbogbo àti àmàtí káyà koran débẹ̀ inú ma bí òun ni àwọn ló ń tọ̀ wọn ni ìkórìíra tó kórìíra tó lọ́n sọ̀kalẹ̀ fa àbátọ̀ àmàdàhùn ọlọ́run ní gbogbo ṣẹ́rẹ̀ rẹ̀ ti bàjẹ́ ajíya osùmọ́kámá kọ àwẹ̀ rẹ́lẹ̀ lọ́dún ni látara ìkórìíra ṣẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àfi kéèyàn yanu pàgàlà kó ní alukur'ani lá yasulihu di zamanina alukur'ani ò fi tàṣokò wáyé má ẹ̀yẹ́ èèyàn tẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ soríire ẹ má tẹ̀lé àwọn alálùkùrá ni o tẹ́bá mọ̀ pé ẹ̀fẹ́ ẹ̀njọ́yìn ayé yín ẹ má tara bẹ̀ sin o tẹ́bá mọ̀ pé ẹ̀yin náà ẹ̀fẹ́ soríire láyé ẹ má lọlé gbọ́ lọ́n gbọ́ o ẹ má gbàlùkùrá ni gbọ́ o ẹ má gbọ̀rọ̀ lọ́n gbọ́ wọ́n ní gbogbo ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ onítọ̀hún oyè ó ti bọ́ sínú àwọn tọ́lọ́wọ́n bá ti bá sẹ́yìn wọn jẹ́ tí n gbà pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bò wúlò mọ́ lásìkò sí wọn kà á yà fẹ́ lómi yóò tún máa sọ pé lóòótọ́ náà lóòótọ́ náà uh, ọ̀rọ̀ yẹn ọ̀dà bọ́ọ̀tì yóò tún fi bọ́ọ̀tì sọ̀rọ̀ ọlọ́run mọ́ wulẹ̀ gbàwẹ̀ àwẹ̀ tó ń gbà ní òní tó bá ti ń fi bọ́ọ̀tì sọ̀rọ̀ ọlọ́run kọ́lá yìí tó tí máa ṣe ó sì gbà pé bó ṣe ẹkùn sí inú ọmọ wa bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́hún sí rọrùn fún ọ tabaraka allazi nazzala al-furqan ala abdihi ọlọ́run ọba ní ti tóbi fún ọlọ́run ọba yín ọba tó sọ al kalẹ̀ kí náà ń pè ní òun náà ni ìwé kan tó jẹ́ pé yóò ya ẹ̀rọ sọ́tọ̀ yóò ya òótọ́ sọ́tọ̀ yóò sì yàtọ̀ láàrin orí ibú àtòríire yóò sì yàtọ̀ láàrin igbó àtòjú ọ̀nà yóò sì yàtọ̀ láàrin rọ́ àtòótọ́ ọlọ́run ní ọpẹ́ fún ọlọ́run tó sọ tírà yìí kalẹ̀ fún anabi muhammad ala abdihi liyakuna lil alamina nadhira ọlọ́run sọ kalẹ̀ ká nábì ò lè máa fi kí gbogbo ayé nílọ̀ ìpè ẹ ṣọ́ra yín pẹ̀lú kùrán o ẹ má yapa kùrán o ẹ má sàlàyé tẹ̀lé Qur'an o sẹ́yìn àlè Qur'an yìí tàn sàlàyé ẹ̀yọ́ máa yá òun náà ni kìtàbù sàádà ìwé oríire ẹni bá fẹ́ sọ oríire kó máa ka Qur'an ẹni bá fẹ́ jẹ́ èèyàn rí kó máa ka Qur'an wọ́n bi ìyàwó Aisha àtàwọn ìyàwó ànábì tó kù wọ́n ní ẹ dákun ìwà ànábì Muhammad sallallahu alaihi wasallam bóòlù àwọn náà wá fẹ́ máa wùwà rẹ̀ kán sàlàyé àwọn àwà rẹ̀ tí ma ń wù ìyàwó ànábì ó ní kòlékòho alukur'an ó ní ṣe bí ẹ̀mọ̀nká koran ó ní ẹ̀mọ̀nká ẹ̀sìn lè wà túmọ̀ rẹ̀ ṣẹ́rí gbogbo tí wọ́n bá ti wà nù koran tọ́lọ̀ ní a máa ṣe ànábì yìí ṣe gbogbo tó wà nù koran tọ́lọ̀ ní a máa ṣe gbogbo ẹ̀ lànábì máa ṣe látara bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ̀ dùn níwà rẹ̀ ó lè níwà àfikọ́ tẹ̀lé koran nínú àwọn ọ̀nà tí a fi mọ̀ pé imani ń bọ́ lára àwọn èèyàn lè ní nípa Qur'an wọ́n sì máa gbà rẹ̀fá ọlọ́run ti ní yáyọ̀ rẹ̀ dínà àmànú àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí jẹsàárì wọ́n bẹ̀rẹ̀ sí sinú wọ́n fi bí panú wọn sì nígbàgbọ́ pẹ̀lú Qur'an nínú àwọn ìgbàgbọ́ tí máa mú yàn má láwẹ̀ òun náà ni kéèyàn nígbàgbọ́ pé Qur'an ò tó fún wa láti mú sòrò wa lọ ipe Qur'an ò tó ọlọ́run ní yáyọ̀ nas ọlọ́run ní mo pè yín omi èèyàn kọ́díjà àtikún mọ́ ẹ̀dọ̀ tó mẹ́rọ̀ bíkùn ọlọ́run ọba ní wàásù ti wá bá látọ̀dọ̀ ọlọ́run kí ni wá sí òun náà lálùkọ̀rán wa shifa'un lima fi sudur ọlọ́run bá ní gbogbo àdánwò tó bá ń bẹ nínú ọkàn yín àìbalẹ̀ ọkàn ìṣòro ìrònú tí ń bẹ nínú gbáyà yín ọlọ́run bá ní kùránì ní ìwòsàn rẹ̀ ó sì kùránì ó máa kà á ní lẹ́yìn náà ó máa lọ lè gbọ́ wà sí bó bá ti ń gbọ́ wà sí ẹ̀mí rẹ̀ ó fúyẹ́ àrùn tí ń bẹ lẹ́mí rẹ̀ yóò máa lọ nínú àwọn àrùn tí máa ń dàyàn láàmú nínú ara òun náà ni kéèyàn ó máa gbà gbọ́ tọba ti gbọ́ koran ọlọ́run nìkan ló máa gbàgbọ́ nínú ẹni kan máa lára tọba ti gbọ́ wà sínú koran òní lára mọ́ nínú ẹni kan máa bínú òdì kan máa bínú òdì kan máa bínú sórí tọba ti ka koran ọlọ́run máa fún ọ ní ìwòsàn nínú ẹ̀mí rẹ̀ nínú ẹni kíjà yà ó dé bá ọ bọ́ba ti ka koran ẹ̀mí rẹ̀ ó balẹ̀ nínú ẹ̀ náà ni kí ó ronú ó máa owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ẹrù ó sì tún fẹ́ pokùnso àlùkùránì lọ́lọ́ lè ka gbogbo àwa táàbá wa mọ kùránì kápátá táàbá fẹ́ ní problem nílé ayé kálẹ̀ màbá ṣe máa kùrán ká alìkùránì yòówù náà ni ìwòsàn fún gbogbo àrùn ẹ̀mí wọ́n ní kọ́dà àrùn ara náà alìkùránì ó tó fún àrùn ara àwọn sàhábà wọ́n lọ lúkan ọba ìlú yẹn kòkòrò olówó kan san ní bá wá gbé báwọn sàhábà pé kádàkùn kan kankan lé lérí bóyá oró tí ń dà láàmú lè kú lára rẹ̀ ọ̀kan náà àwọn sàhábà ó sì wá kẹnubọ sọ́tòlù fatiha ìgbà tí ka fatiha délẹ̀ oró àti ìnira tí ń bẹ fún ọba yìí ọlọ́run ti mú kó pẹ̀lú suratul fatiha ẹ̀yọ́ miami alukur'an al-karim ìwé ìwòsàn ni ìwé ìdáàbòbò ni ẹ̀rú ń bọ̀ àyà ń já ọ àwọn èèyàn halẹ̀ mọ́ àwọn èèyàn ń dẹ́rù bọ́ alukur'an ló máa ka ó máa ka suratul falak ó máa ka suratul nas ó máa ka kul wallah ó máa ka ayatul kursi àyànmọ́ ayá mi nínú ẹ̀sìn wa alukurani tawawi yìí ó ní àwọn orúkọ tó pọ̀ rẹpẹtẹ tá a gbọ́dọ̀ gbàgbọ́ wípé bọ́lá ọ̀sẹ̀ sọ̀hún bẹ́ẹ̀ náà lórí wọ́n máa pè ní alhuda òun náà ni atọ́ka ibi ọba ti tọ́ka rẹ̀ sí ibẹ̀ náà lọ́nà gbogbo ayé ọba kẹ̀yìn síbẹ̀ ibẹ̀ ní kọ́ máa lọ́ntì ẹ̀ lẹ́yìn náà àṣìfà ìwé ìwòsàn ni albayan ìwé àlàyé ni tí ò sí nǹkan kan tí ò ṣàlàyé nínú táàtòrí ẹ̀ sóríire àlèmọ́ ìdọ̀ wáàsí ni tó bá fẹ́ gbọ́ wà sí gidi alukurani ní kọ́ máa kà arahma àánú ni fún gbogbo àgbáláyé albalag òun náà ni ìwé tó kálé tó kakò kò síbi tí ó dé gbogbo tó làwọn bá Allah torí pé dáadáa mẹ́mẹ́ fún wa gbogbo ẹ̀ lọ́wọ́ ní Qur'an alimubarak ìwé tá a síbẹ̀ ni bẹ́ẹ̀ bá ń ka èèyàn dàlá alibarika asratul mustaqim ojú ọ̀nà tó tọ́ ní Qur'an lẹ́yìn Qur'an gbogbo ìwé tó kù yàtọ̀ sí Qur'an ojú ọ̀nà tó wọ́ ni. àrùwà alukurani gangan ni ìsẹ̀mí ọwá jí lójúmọ́ ọ̀ka kuran ojí lójúmọ́ ọ̀ka kuran ọ̀ngbàwẹ̀ ọ̀ka kuran kurani gan lèyàn fi sẹ̀mí rọrùn lójúmọ́ àzíkìrì zíkìrì ni ọ̀fẹ́ náà ti ọlọ́run máa ka kuran kéèyàn máa ka kuran ọlọ́lá dúkẹ́ ìmọ̀sẹ̀ la ilaha illallah lọ hablullahi almatin okùn ọlọ́run tí ì já ni bọ́bá dì mọ́ kuran pẹ̀lú ìrìnàdàtọ̀ ọlọ́run ọba ò ní jábọ́lẹ̀ ìwé tá a fi ràn yàn létí ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ̀ṣíwá lọ́ta Qur'an abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ mọ̀ṣíwá lórí ibú torí ọlọ́run bá aláà ó ti jó yé wa wípé ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní àṣọ Qur'an kalẹ̀ kẹlẹ́bà di olórí ibú o àṣọ kalẹ̀ kẹlẹ́bà di olórí rẹ̀ ni illa tadhkiratan liman yakhsha ẹni bá bẹ̀rù ọlọ́run bá nínú yín yóò máa rí ìmọ̀nà àti tọ́ka nínú Qur'an tanzila mimman khalaqa al-arda ọlọ́run ní ọ̀sọ̀ kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá ilẹ̀ tẹ̀ wà lérí ẹ̀ wọ́n sàmà wá tẹ̀lé ọ̀la ọ̀sọ̀ kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá sàmà tẹ̀ wà lábẹ́ ọlọ́run ọba àlá ó pílánì kùránì ma gbogbo ayé ni kódà àtàlẹ̀ kùránì bá ní ọ̀dà bọ́ọ̀bá ṣe ó sọ̀kún ọ̀dà àtàlẹ̀ kùránì ní ọ̀dà máa ṣe bọ́ọ̀bá ṣe tọrọ́jú ṣe ọ̀padà rẹ́rìn wọ́n wá bẹ lọ́hùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ̀ ṣe wá ní ọ̀tàlẹ̀ kùránì nìkẹ́rì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa pátápátá lèrú mọ́ bà wá fẹ́ sùn anabi sallallahu alayhi wa sallam torí aburú tí ó ṣẹlẹ̀ lóru anabi àní tẹ́ bá ti fẹ́ sùn ẹ̀kan fi atẹ́gùn sọ́wọ́ yín fẹ́ ẹ̀fàtẹ́gùn sọ́wọ́ ẹ̀pàwọ́ pọ̀ ẹ̀wà fàtẹ́gùn sí anabi ní ẹ̀kakúlù wàlá ẹ̀kakúlù azubira bil falak ẹ̀kakúlù azubira bil nas anabi ní tẹ́ bá ilé ká tẹ́ bá ilé ká aburú kan ní ṣe yín tí ló fi ma eléyìí adẹ́kẹ́ alukurani la fi dira wọ́n fò ògùn dira ma wọ́n fi nǹkan rọra wọ́n tẹ̀fà má dafa lẹ́yìn náà wọ́n rí nǹkan mọ́lẹ̀ wọ́n sì pò nǹkan kan mu sórí ẹnìkan náà ní dáàbò bòyàn ọ̀nà lọ́lọ́run ànábì wa ni ọlọ́run ní ká máa ka fálákì àti náàsì àti kúlọ̀ àlá aburú ní ṣe wá mọ́júmọ́ ànábì ní ẹ̀ka kùrìsí òkè tó sùn Allahu la ilaha illa huwa al-hayyul ní tẹ́bá ka ọlọ́run gbé màláìka kan dìde nígbèrè yín màláìka yóò wà nígbèrè yín yóò máa wá sọ yín tẹ́lẹ̀ òfin ma kòkòrò kékeré kan ní da gbogbo ayé láàmú yìí ká tó wá pé màláìka màláìka yẹ ọ̀kan ó ju kòkòrò tí ń da gbogbo ayé láàmú yìí coronavirus màláìka yẹ kan jùlọ ọlọ́wọ́ náà wọ́n gbé màláìka dìde yóò dùn gbèrè yín aburú ní sẹ́yìn lẹ́yìn náà gbogbo wa àwọn ọmọ tá ń bí tá a bá fẹ́ kádàwọ̀ bá wọn lérílẹ̀ ayé àdánwò ti wà láyé o wàhálà ti wà láyé o tá a bá fẹ́ kádàwọ̀ bá wọn ká lè fi àwọn ọmọ yẹn síbi tí wọ́n ti máa ha Qur'an tí wọ́n bá sọ ha Qur'an ní ìtàkà tí wọ́n á sàlàyé ìtumọ̀ rẹ̀ fún wọn kí wọ́n lọ lè kéwú tí wọ́n bá tún wá kéré tán ká tún wá sọ wọ́n di àáfà tí ó mọ̀ ṣe wá sí fáwọn èèyàn ó lè wá jẹ́ àáfà kó jẹ́ engineer lè jẹ́ àáfà kó jẹ́ medical doctor ó lè wá jẹ́ àáfà kó tó jẹ́ àkàtàǹsì ó ti lè jẹ́ àáfà ṣe wá sí ká tó ní òtún níṣẹ́ kan ti ń ṣe ní o kò sí pé wọ́n wá sọ wá sí diṣẹ́ ọ wà ń tọ́ máa ṣe ọmọ wá sí wá sí lẹ́yìn rẹ̀ sẹ́rí gbogbo àwọn ọmọ wa pátá gbogbo tí wọ́n bá dà láyé ẹ̀jẹ̀ wọn kọ́kọ́ dà àáfà lálùkùránì torí pé àlùbáríkà máa ń sọ kalẹ̀ sínú gbèsè ayé ẹni tí máa ń ka Quran àwọn màláìka máa ń rọ kiri ka ẹni tí máa ń ka Quran anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ikra'u surat al-Baqara anabi ni máa ka Baqara dáadáa nínú lẹ́yìn fa inna baraka anabi ni àlùbáríkà wà ń bẹ́ o ẹni bá ń ka Baqara chapter two àlùbáríkà wọn máa sọ orí wọn máa pọ̀ lé wọn wa tarikaha hasra anabi ni kéèyàn máa fi Baqara alẹ́ kó ṣe máa kà rárá anabi ni yóò sàbámà nǹkan ọmọ bọ́ fún wàlá àtẹ̀sítẹ̀tì ọwọ́ ìbátọ́lá ayé àsáhàrà gbogbo àwọn amúni nípasẹ̀ ogun gbogbo àwọn alásàsí àwọn aláransí àwọn bàbá ológun àwọn tí wọ́n máa ń sàsí ni tí wọ́n máa ń ràn kan sí ni albatala anábìnrin wọn ní lágbára láti ṣe kankan fún gbogbo àwọn táwọn nínú ilé tí wọ́n ti ń ka suratul Baqara àwọn ọmọ wa ẹ̀jẹ̀ adarí wọn lọ mọ́sálásí tọ́mọ kàwé tí ò kéwú à ọ̀n sàbámà kéwú gan la wá ké láyé àbí wọ́n mọ̀ pé kéwú gangan la wá ké láyé ọlọ́run lóun dá wa fẹ́ sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lóun dáríjà ní wà tẹ̀yàn lásán sílé ayé pé ìbá jẹ pé torí ẹ̀sìn níta wàá fi gbẹ́sìn yẹn yé òun náà ní ká lè mà nípa al-Qur'an al-Karim bọ́mọ rẹ̀ bá ti wá mọ Qur'an al ẹ̀sìn rẹ̀ ọmọ dàrú bẹ́sìn rẹ̀ bá ti ń dàrú ayé rẹ̀ ò ní lójútùú ọ̀run rẹ̀ ò ní dá ilé ayé ta wà yí jama al-Qur'an fi gbélé ayé dúró wàhálà tá ń bẹnu ẹ̀ lọ́wọ́ báyìí arúfin kùránì báàbá arúfin kùránì ọlọ́run ní ránkó kòrò náà sí wa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa anábì sallallahu alaihi wasallam anábì ìdí oyé wa yí pé ibi àwọn màláíkà máa ń sọ̀kalẹ̀ sí dojoojúmọ́ níbi wọ́n ti ń ka kùránì anábì sallallahu alaihi wasallam anábì ní majtama'a qawmun fi baytin min buyutillah anábì láwọn kan ní kójọ sí mọ́sálásí kí wọ́n máa wá kal wọ́n ويتدارسونه بينهم وتوان دارا ولكن نقرأ القرآن wọ́n sì hálùkọ́ ní ẹjàmá wọ́n ń sàlàyé ìtọ́lọ́nsọ tọ́nàbí sọ tọ́lọ́nsọ ní bá nàbí ṣe pé ní anábì ní ilẹ̀ anásọ̀lá ti àárẹ̀ ìmùsàkínà anábì ní àfikẹ́ ọlọ́run bá sọ ìfọ̀kànbalẹ̀ kalẹ̀ láti sánmà lé wọn lérí wọ̀gáṣẹ́ àti wọn wọ́dákarahumullahu fi man inda ọlọ́run tí wọ́n máa sọ̀rọ̀ wọn fáwọn màláìkà tó wà lọ́dọ̀ rẹ̀ lókè ipe àwọn alágbájá o ahlul Qur'an ni wọn ahlul Qur'an ni làwọn ọmọ ìyá mi yọ̀dá kí wọ́n náà wà nínú àwọn ahlul Qur'an sórí wọ tọ́jẹ́ pé ọ̀gbà Qur'an gbọ́ tọ́n sọ fún wa yí pé àwọn ayé ń lé ọ káàkiri ọwọ́ kakò sí yìí sọ ma pé ń tọ́ sọ jáde lẹ́nu òun náà ni pé ayé ju kùrìsí yìí lọ wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ bọ́bá tún sọ̀rọ̀ ẹ̀ ọ̀láwẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tán láwọn sin láwọn ọba débi pé wọ́n wá fáwọn bàbá àwọn lásàlátù kan lójú oorun ọ̀kan nu wọn oníṣẹ́ rí sọ̀látù lìfàtì ẹyọ kan ó ṣe déédéé kùránì six thousand ẹni bá ń sọ yẹ akọ̀kọ̀ lọ lè ba bọ́yà nìkan ṣe ìpè àfa kí ló sọ jáde lẹ́nu sọ̀látù lìfàtì ẹyọ kan ó ṣe déédéé kùránì six thousand bí ṣé wù rẹ bá kọ́ ọ́ lẹ̀ èkó ọlọ́kọ́ o ìsọkúsọ ni wọ́n náà ṣe sọ yẹn bóyá lè túbá àwọn tó bá ní bó ń ṣe wí òun bó ṣe rí náà nù ipò ìsọ̀lá àtẹ̀lẹ́fà ti ju koran lọ àwọn ni wọ́n tọ̀ òun náà ẹ̀ má kẹrùn lẹ́yìn ẹ̀ má kọ́dà tó gbà àwẹ̀ kọ́ láwẹ̀ ẹja lè di koran mu a sì lè gbọ́ koran yìí àfi ká tọpatẹ sunna sunna lalaye koran sunna tó bayan olè koran kọ́lọ̀ ń ṣe wá lọ́lẹ́ ní koran kọ́lọ̀ ń ṣe wá ní oní sunna kọ́wájà sórí iláyà àti ìjọ alkiyama wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh